نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الكلام كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المستمعون الكرام السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أحبكم الله سبحانه وتعالى بنني هذا ترى يكجفون أشواج وأوغاوى نبى محمد صلى الله عليه وسلم عندنا وأقوالنا في أنصار وطاعين رسالة الله وتعطي ما تبعي في وجبنا القيامة عند الله سبحانه وتعالى أتعاطينا ورب أخوك وننسو سيري ملايك فلس الله والجنة تبعي وجبنا القيامة Ìdí a máa tẹ̀síwájú níbẹ̀ ní ènìyàn, òun náà ni àlàyé lórí sọ́rọ̀ bàtò yóò sọ́rọ̀.

ní àná agbé láti ayatollah tí ọlọ́run lọ́wọ́ sanu àtàrà tó sọ pé ولما بلغ أشده آتيناه حكما وعلما وكذلك نجزي المحسنين أعوذ بالله من الشيطان الرجيم ولما بلغ أشده آتيناه حكما وعلما الله سبحانه وتعالى وجد أجوائه ذاتيان يوسف في قدرته تọmọ ọkùnrin a ní péjì ọlọ́run ọ̀lámọ́lẹ̀ bẹ́ẹ̀ ni ìsinmi sọ́tàn náà ti pé iye ọdún báyìí àwọn onímọ̀ wọn ti gbìyànjú sí lórí ẹ̀ aláwọn sọ̀rọ̀ tó ní thirty something àwọn ní twenty something gbogbo ẹ̀ pátá àmọ́ àṣùkìyàwó lọ́dọ̀ ń sọ nígbà yìí ẹni tó ti ni ọlọ́ba ní àtẹ̀yìnáwó ẹ̀yàn ọkùnrin wa ẹ̀yàn afúnní ìdánilẹ́lọ́n afúnní ìmọ̀ àti ọgbọ́n àtòyé tó fi lè rí. وكذلك نجزي المحسنين الله سبحانه وتعالى قني مجانبا سيدا حسن لسنا بني أن يوسف أحسن عمله فأحسن الله جزاه وأشي شيء دادا ولو نسي فلادا وبعض المؤمنون اللي بعد دادا الموشي دادا نوشي وراودته التي هو في تنسيها عن وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون اللهم وتعالى أدعو في الدين أن يوسف وطن كان هناك يوم أبا ìdí ọ̀rà Yusuf tí Yusuf gúnlẹ̀ sílẹ̀ ọlọ́run Allah subhanahu wa ta'ala tọ́lọ́ni Yusuf láyé ẹ́ ọba tó kàdánwò nínú nǹkan tí wọ́n fi ròyìn anábì Yusuf níbẹ̀ nínú hadith sahih òun ni pé Yusuf ó ní ẹwà gan ẹwà níbi Yusuf gbogbo ààyà ẹwà yìí ìyàwó ọba gbàtàjẹ pẹ̀lú ẹwà yìí òun ló jẹ́ kí ó nífẹ̀ẹ́ rẹ̀ wọ́n ní àhábà tuntun hubban shadida ó nífẹ̀ẹ́ rẹ̀ gan oríṣi eléyìí ló fi mú un olú opportunity ìpele ìrànlọ́wà ọ̀sọ́bá ń lé wàgọ́dù tàfẹ́tẹ̀lẹ̀ àbẹ̀wà rẹ̀ bẹ́ẹ̀ ló ti lẹ́kùn wàkọ́ọ̀lá àìdàlẹ́ ọwà ní ọya jágbọ́n ti sáà ní ìṣò kọjú sí mi kí ni a ní ní yúsùfò fi dáhùn ẹ́ máa dàlọ́ olùsájì

àwọn ojúlówó àǹfààní tó jẹ́ símà nǹkan àmúsọgbọ́n tí a tó fayọ́ mẹ́ wọ́n ni wàlámíà fún ọlọ́ọ̀bá tó sọ pé alẹ́ ti húwà sí ilé ha wàlámíà fún ìmọ̀rá àtúlẹ̀ aziz ọlọ́wọ̀n ọ̀sọ pé ìyàwó ọba àmọ́ ó sọ pé ẹni tí Yusufu ń bẹ ilé ẹ̀ قصدا إلى زيادة التكوين مع استخدام التصوير باسم المرأة nígbà tó yọ kó obìnrin náà ni kò ní àníbùkátà sí ọlọ́wọ̀ ọ̀kan dákọ rẹ̀ nígbà àníbùkátà sọ́kọ̀ rẹ̀ ìgbà ní ìgbẹ́gbẹ́ pé ọba sọ̀rọ̀ ọ̀rọ̀ tó jẹ́ ọ̀rọ̀ ta èyí ní dákọ yẹn àbí nǹkan ní ìgbẹ́gbẹ́ pé tó

wọ́lá òfúrí bùlbùyú dáílà nìsá wọ́n ní òòtàm rọ́bàtùlbẹ́yì wọ̀tọ́ àṣìbàtùlbẹ́yì wọ́n ní àwọn lárúbáwá máa fi ilé ìta obìnrin ilé dágbájá ẹ́n rọ́bàtùlbẹ́yì sọ ìbàtùlbẹ́yì torí pé àwọn sábà máa ń lo ilé yìí ọkùnrin yóò wá jíjẹ mú lọ yóò dààmú sọ́tún yóò dààmú sọ́tún kódò mí ìdìbọn wọlé lọ́sẹ̀ kan omi òṣù kan kódò mí gan bóyá ìlú kọ́ńtírì mi lọ wà كما قالوا لاوك عمود يعني ومن يتبع نعم قول الله تعالى قال معاذ الله إنه ربي أحسن مسواي إنه لا يشتر الصالمون ذكر وصفه ذكر وصف ربي أنا الإحسن علي واني أورا صلى الله عليه وسلم إنه ربي أبي أبي أبي أبي ما إنه ربي أحسن مسواي ìtọ́ méjì ló gbé dání náà ẹ̀ṣìmáàlù annáwùlọ́ ó mútùmọ̀ ọlọ́run dání ó mútùmọ̀ pé ọ̀gá tí àníbi Yusuf wà ló dáre ó mú dání náà بما يؤذن لي من وجوب طاعته وشكر على نعمة الإيجاد بالنسبة إلى الله طبعا káwọ ọlọ́run ọba ọlẹ́tọ̀ kí èyí ó tún fi ìsàkìkì rẹ̀ tọ́dọ̀ ọlọ́ba tó pé ọlọ́run náà ló ti ìdẹ̀ra rẹ̀ ojú ọmọ ọ̀fẹ́ ó ṣe lè ra rẹ̀ ó yẹ kó dúpẹ́ fún na. wà ní ìmẹ́ ti tẹ́rùbíyà ìnífẹ́ ti di maùláwùn àzíz aláàzíz ọba tí adúlé sàbíbẹ̀rẹ̀ sí ọ̀dọ̀ ọba lóòtọ́ ìfẹ́ méjì ló gbé dání àmọ́ táwọn onímọ̀ tẹ̀síìrì tí wọ́n tú sábàlọ́wọ́ nù tẹ̀síìrì ẹ̀sọ́bàrì àti tẹ̀síìrì pùpẹ̀sì bàbá ìdí àlọ́ náà ni pé ọ̀gá Yusuf ní wọ́n sọ mẹ́ta àwọn ní ọ̀rọ̀ ọlọ́run ọba tí ọlọ́run ọba sọ nípa innahu rabbi ahsana maswaya dalalatun ala anna isra rabb dalalatun ala anna isra rabb qad yuradu bihi sayyi wọ́n lè pè ní olórí ìjọ mi tàbá ní rọ́bù ó lè jẹ́ sùn àṣẹ́yì ẹgbẹ́ ya rọ́bù ó lè jẹ́ pé ya fi bọ́ọ̀lù yóò bá àìdàn lè bù láàrin ìṣẹ́ náà ti tó báyẹn ọdún lógbòmìnà tí a sọ pé ìgbàdí Yusuf ti ń sọ fún àdífẹ́ adébí àyà yẹn ìlápàá adébẹ̀ gbàtẹ́ ẹni jẹ́jọ wà lẹ́wọ̀n fẹ́ ọwá ní tó bá délé ọwá ní ní india ní rọ́bù tó ló bẹ̀rẹ̀ gẹ́gẹ́ o èsì àmà ẹ̀sìn rẹ̀ ní وكذا عن الغلام فأنساه الشيطان ذكر ربي wọ́n ti wọ́n lè tó dákọ́ ẹni ẹ̀ náà wọ́n ní ṣètọ́nù pàgbé láti dákọ́ ẹ́ ذكر ربي láti ṣèrántí ẹ́ ọ̀ràn olórí ẹ̀ létí wọ́n ni sí i wà fí حجة في أن تسمية المخلوق بذلك غير منكر nínú màtáfọ́ ń bẹ̀yẹ ní pé níbi ọ̀háyà tọ́lọ́sọ pé ìnáwó rọ́bì ahsanamasuwaya ìyẹn ní ẹ̀rí ní pé dábá pé ẹni tí ìsọlọ́ọ̀bá ní rọ́bù òsílá ìfilẹ̀ dábá pé tí ìsọlọ́ọ̀bá ní rọ́bù èsì nǹkan tí ìyẹn mẹ́jọ ah ó jà pé rọ́bù ọlọ́la máa ń lo rọ́bà náà fún ya rọ́bì ó lè lo bẹ́ni tí èsì ọlọ́ọ̀nà wọ́n lo bẹ́ni ní ìsọ́ قال الله تعالى ناوني نبي أبي آيات قالوا نبي ما أحسن هذا ما أحسن هذا تنزل من الوقوع في السوء نعم استعاذ أولا بالله الذي بيده العصمة نعم وملكوت كل شيء نعم ثم نباه على أن إحسان الله أو إحسان العزيز الذي سبق منه لا يناسب أن يجازى بالإساءة na wọ́n ní tó fi ń dá jùlọ tẹ́bà rí kóhun ti fẹ́ kó sí bí aburú ọwá sọ ọlọ́run ọba Allah ẹ́ ọba tó pé ọ̀dọ̀ rẹ̀ ní ìṣọ́wà lẹ́yìn ìgbà yẹn ayà ìjọ pàkẹ́ wa gbé ẹni bá ti dá sí káwọ́ mọ̀ lẹ́ni jẹ́ ẹjọ́ ẹgbẹ́ òun yóò fẹ́ bá tẹni títí dáadáa sí wájẹ́ lè yọ ọjà rárá lọ́sọ̀ pé yusuf náà rántí pé ọ̀gá mi èyí sọ̀gá burúkú wá ìpínlẹ̀ àti sàbúrú sí ìnáwó láyé tí ó ń kọ́ nínú à ẹni bá sàbúrú sí òní òní jèrè so wọ́n ní ogun gbá ìjèrè ó gbá dànù kó fẹni tí ó bá jẹ alábòsí tí ń kọjá àlà ọlọ́run wa na ọ̀rọ̀ náà ọba tó sọ yìí náà wọ́n ní sí ìṣà tó ń là á láàrin ayá ti hakul aziz bin lutfi bi al bi al fi wajhi نعم وفي تعظيم الله من عقاب الله عز وجل wọ́n ní bí ayá ta ń sọ yìí náà ní pé ìtọ́nisọ́nà ń bẹ ẹ́ ìbẹ̀bẹ̀ ìtọ́nisọ́nà lọ sí pé ẹni tó bá jẹ́ ọ̀gá fún ni wípé ìbẹ̀m̀bẹ̀ o wípé Al-Aziz ó ní ìdàjẹ̀ bọ́bá yìí ti jẹ́ gbèsè rí tó ó ní ìdàjẹ̀ ẹ́ ẹni bá jẹ́ olórí tó yóò ní bí ó ti ma dà nǹkan jẹ bí ó ti ma dà nǹkan ní ọ́ndà rẹ̀ jẹ bí alùsọ̀ ìwádìí hìn lójú pọ̀nà tí ó fi ń dá jùlọ tó fi ń rọrùn jùlọ tó fi ń sínkú jùlọ nígbà tó mẹ́bẹ̀ tàbí ìrùn láhá min iqabillahi azza wa jal tí yẹn bá ń fi nǹkan dàjẹ̀ pẹ̀lú pé àwọn tí ń bẹ ní ọ́ndáyàn yẹn sì wọ́n darí ìyá ọlọ́run ọba ìbẹ̀m̀bẹ̀ tó túmọ̀ sí pé àríkèsè rí tóun balance ń bẹ̀ tó bá tẹ̀ máa jìyà lọ́dọ̀ níbi iṣẹ́ ni ẹ́ gbogbo tọ́lọ̀ tí wọ́n kó yẹn tó ń dáyẹn ni agbẹ́ ìjú láti dáwọn jẹ́ ti tó dáa lábẹ̀rẹ̀ náà sí ànáwò yẹ̀lú ti tọ́rọ̀kù ìyẹ̀náwò yẹ̀lú tọ́rọ̀kù èyàn tó nílẹ̀ kọjá nítorí pé ìgbójú ti lè wá bá

ìwà ìlójútì àìlójútì ìdójútì ìdójútì ní ọ̀padà wáyé kò sí lè wáyé ìbẹ̀rù àti ìtorí ẹ̀sìn ìkẹ́lẹ́jọ́ ni tó a ṣe after aburulẹ̀ torí ọlọ́run náà ní pé ọlọ́run ọkọ̀ fẹ́ around the same time ìyà títún bẹ́ẹ̀bẹ̀ ìdójútì ti lè bẹ́ẹ̀bẹ̀ àti bọ̀tán burúkú ti bẹ́ẹ̀bẹ̀ àtúndì torí ẹ̀filẹ̀ nítorí tí yíṣù sọ mí báyìí wípé a máa ń dọ̀lá mọ́sádọ́lọ́wà ìnáwó rọ́bì àṣà nàtọ́wáyà ẹni yìí ó dá sí mi gan ẹni tó tọ́jú mi tó ó wá kọ̀nsídà nìyẹn kò fi sàbúrú fún náà wọ́n láyé kọlu àtẹ̀ṣìí bùhọ́ ìrùn kí lè fi gáwọn ìyí sáré tẹ̀lé lẹ́lẹ́kọ̀ọ́bẹ̀ wà ẹ̀lẹ́ wù láyé sáré ni kò bá mú ọ̀tẹ̀bọ̀ àbí kò dáa pé kò wúlò wípé tí ẹ̀ bá fi ẹni tí ó fa burú lẹ̀ nítorí ìjẹ́ aburú tí nǹkan yẹn jẹ́ àbí ọ̀dá nínú wọn sọ́bẹ̀ wọ́n náà wúlá yìí lá yòtáàf òun ní sálẹ̀ sàkọ́ eléyìí wọn sọ́bẹ̀ tẹ́rí ọlọ́mọ̀mọ̀ ṣe àbógbá burú síbi aburú kálìbà sílẹ̀ náà so tí ẹ̀ bá torí àwọn nǹkan yẹn nǹkan tí mùsùlùmí ọkàn máa sọ kó lè bá lẹ́sàn lọ́dọ̀ ọlọ́run ni pé kó máa fi tọ́lọ́run ọba kó máa fi síwájú so because àwọn àtìkọ̀tọ́ burúkú iná ó fi ṣe ìdíyà jẹ fún ìṣàbùrú náà ma wo ẹlòmíì tí ó gbajúgbajà pẹ̀lú aburú kan báyìí tó bá ṣe yóò dẹ̀ di ẹni rẹ̀ lẹ́pàá àwọn olórí ìlú iná ni àbótejì olórí ní síwájú ọdẹ̀ hmm? gbé àwọn kan lọ ẹ́ orí wọn lọ yọ pàtí wọn wọ́n bí kún fọmọ rẹ̀ ṣe orílẹ̀ ìlú sáfẹ̀ wọn lọ́wọ́lá nílò ìgbòrá ì nítorí pé ẹ́ ó gbé ẹ̀ tí ẹ̀bá wá torí irú nǹkan tó lè wáyé ẹ̀kọ́tẹ̀ mẹ́tìrò tọ́lọ́run láàká common sense sí ní píká fún nǹkan yẹn lẹ̀ àwọn ọ̀sọ́gbọ́n nǹkan yẹn ọ̀dá àwọn nǹkan máa ń rí pé ìkíláàsì ń gbófà wà àwòfin ìsàbùrù so aburú ni a máa sílẹ̀ nítorí aburú rẹ̀ níjọ́ mi wá ní ìnáwó láyé lè rọ̀ ìmọ̀ tí iṣẹ́ ọ̀tún ilẹ̀ ẹ̀nà ìjẹ́ àbẹ́ta àrìnà àwọ̀wàdá tùbù wọ́n ní ìtọ́ka ìpenisákèsí wípé ìdá obìnrin yẹn lóhùn lọ sí tó bá pèpè sí ọbáwọn ṣe sínà ó dẹ̀ sí ìyàwó ọ̀gá ni zulmon àbòsí ni lánà fi àìmà fi àbúnmà kìlẹ̀ yìí máa gbogbo ẹ̀sìn ní ọ̀faramọ́ alá náà tẹ̀lé wa gbogbo ẹ̀sìn ló gbà pé crime is big crime. wàzúlùmọ̀ sẹ́yìdì lẹ́bi àmẹ́nàwò alábẹ́sì wọ́n ní èyí sí àbòsí ọ̀gá rẹ̀ ni èyí tó fẹ̀ ní balẹ̀ sí lọ́dọ̀ tó fi sílé náà wà àmẹ́nà alànàfíà ó dẹ̀ tó fẹ̀ ní balẹ̀ sí lọ́dọ̀ tó eléyìí kò ní jẹ́ kẹ́kọ́ fúnyàwó ìdí tàbọ́bẹ̀ sáújẹ́m wà àpọ́nà orí tó obìnrin yìí ó jẹ́yàwó fún òun ni abúlé kọ́ ọ̀gẹ́ náà bákanáà lábẹ́ àyà yìí náà wọ́n ni àyà yìí tàdólú àyà tàdólú àyà tó alàlùjú mi ó ti mú kẹfẹ́ àti bìrìjẹ̀ yìí wọ́n ni àyà yìí tọ́ka débi pé ta bá fẹ́ dá padà síbi ẹ mùkáfà à ẹ ká máa kọ́mpẹ́ṣì ẹ̀ ń dá ṣe dáadáa bìrìjẹ̀ mi pẹ̀lú nǹkan tó dáa وأن من أقل بالمكافأة عليه كان ظالما وأن من أخل بالمكافأة عليه ayé yìí tọ́ka dédé pé ń bá dé dáadáa tá a bá ti lọ sábúrú sí ojú ẹni ó sábúrú tó fi dáadáa rọ́pò káàna bọ́ọ̀dìmẹ́n alábòsí ọlọ́mọsí alábòsí náà wàkàzáàdì kalì lẹ́fẹ̀rẹ̀ fa'ánì sùúrù wal fahsha innahu min ibadina al-mukhlasin إذ صوف السوء والفحشاء ألو عليه السلام ومن صرف السوء نبي يتابر دان القرآن نبي يوسف وكونه من المخلصين ويسير على إثمته wọ́ni ó tún ájọ́ kan náà àwọn tí ọlọ́wọ́ bá lásán àtàlá tó bí dáadọ́wọ́ rẹ̀ náà sá lẹ́sà dáadáa ìtọ́ka lè rí pé ọlọ́wọ́ wọ́n ní àyà ìbáyánu ni. ana anala asanata sani ẹ̀kọ́ tẹ̀kúnù mi ń sara ìfúnra. wọ́n ní àlàyé lórí pé dáadáa ẹlẹ́ẹ̀kejì yẹn ẹ̀sán alákọ̀ọ́kọ́ ni ibi yusufu ṣe ẹ̀sán fọ́gàdé náà dáa ó wà bẹ̀ náà. وكذلك السيئة الثانية قد تكون من عقوبة الأولى. wọ́n ní ó lè tún jọ wá ń gbà pé aburú ẹlẹ́ẹ̀kejì ó lè wáyé torí ìjìyà fún abúrúdẹ́ ìdíkọ́ sí ni lágbòjú ẹni ẹ́ ọlọ́rin ẹni tó bá sábúrú sí ẹgbẹ́ ìsan lára rẹ̀ pẹ̀lú gíní pẹ̀lú tí ó bá ṣe lóòdìwọ̀n tó bá ṣe alọ́jẹ́ sàmójúkò olófin dájú ẹnu pé tí ó bá gbẹ̀san ìjìyà fún talákọ̀ọ́kọ́ tó ṣe ni wọ́n fi san lẹ́sàn ọlọ́ni alẹ́dínà gábarú ọ̀tọ́jú àǹsẹ̀lì máa àdọ́là àmẹ́lẹ̀ ọlọ́ni iṣẹ́ àwọn òṣèṣẹ́lẹ́ nítorí kí ni o káfàrú wọ́sọ̀ ju àǹtẹ̀bì nìta wọ́n ti kẹfẹ́ rí wọ́n takùtọ̀ ọlọ́run ọlọ́run ní gíní àjọ́lá àmàrìnà wọn iṣẹ́ wọn ọlọ́run bàbá sọ́nàtàlá owó iṣẹ́ fún wọn. dan ni bá máa kó wọn yọ gbogbo ti dá aburú nítorí pé àwọn náà ní ẹ̀mí dáadáa fún ọlọ́run bàbá sùpánà ọ̀tàrà náà bákan náà wọ́n ni ti kọ́ ní ìtàhálà níbi ayà yìí شاهد على نفي ما قد ذكره طائفة من المفسرين من عليه السلام والسلام بعض المقدمات وني آية ó tó ń jẹ́rì débi wípé kò rí báwọn kan náà mọ̀ sí rún tí wọ́n ti ń sọ wípé kọ́dà àwọn mọ̀kọ̀ ti má ti ẹ̀ zina Yusuf ti kọ́kọ́ wá lọ́dọ̀ rẹ̀ ti kọ́kọ́ tó kòtò kó tòkó wọ́n ní gbogbo eléyìí ọ̀rọ̀ bíṣì ìkan yẹn ọ̀tẹ́lẹ̀ àníbi Yusuf ó fi ikú gbogbo nǹkan yẹn nítorí pé Allah subhanahu wa ta'ala ó tẹ̀lé kó túbá nítorí pé kò ṣe tó bá ń ṣe ní olùdíwájú àmùkọ́ nínú ọlọ́run ọba sọ pé oṣù bá ọlọ́run pé ìlẹ́sìn fa á ní oṣù owó fàṣà fàṣà ẹ̀rì ọkọ̀ dímà rẹ̀ àti ohun gangan àníbi yusuf òdébẹ̀ alhamdulillah wọ́n ní ọlọ́run sọ pé wò alfa ya tẹ̀yídì ha ládàlìbàbẹ̀ ولم يكن سيدهما لأن يوسف عليه الصلاة والسلام لم يدخل في رق ọlá níbi Yusuf alayhi salam ọwọ́ ní ẹni tẹ́ pè ní ẹrú rọ́kìt náà kò tí inú rọ́kìt so kúdélé yìí ànẹ́bí Yusuf ọwá ní bùkátà ti kẹsọ pé tẹ̀jídì wùmá wà alifa ya tẹ̀jídà wùmá tẹ̀jídà ha obìnrin yẹn ló jẹ́ ọ̀gá fún so ànẹ́bí Yusuf kò sí nínú ẹni tó jẹ́ ẹrú fún ọba ولم يكن مملوكا لذلك الرجل على الحقيقة ويسرف ويسرف نعم وفي قوله تعالى وأن يستجدها لدى الباب حجة في أن تسمية المخلوقين بالسادة جاهز أني كاز يعني سيد أني أتطى أتطى أتابرون به تلك الله أبا في وعن وأن يستجدها هذا الباب wọ́n pàdé ọkọ obìnrin yẹn yíò aziz àwọn méjì nígbà tó fi jìnà tó ní pé kí yíṣùfù ọba ń ṣe kí ní yíṣùfù rọ tó obìnrin yẹn tráì láti lé ọpàdà pàdé ọkọ ní ẹnu ọ̀nà náà قال لا جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم نعم فبادرت إلى الكذب أن المغاولة قد كانت من يوسف نعم wọ́n ní ìmọ̀ta tó fẹ́ ọ̀rọ̀ tó bìnrin na sọ tí tó máa lọ sí ibi ọ̀rọ̀ tí obìnrin yẹn sọ ọ̀rọ̀ tí Allah subhanahu wa lórí ọ̀rọ̀ obìnrin yẹn wọ̀láwùlá burhan rọ́bì tí bá jọ ike oriri rí ìpérégbé àtọ̀dọ̀ ọba burhan èyí tí ọlọ́run ọba sọ nínú kan pè ní zẹ́jìrùn ipé Allah subhanahu wa ta'ala ni ìmọ̀mù tọ́bàrí rahmatullahi alayhi wọ́n ní àyà ni àmì àtọ́dọ́ lọ́wọ́ bá ní ó lè jẹ́ sẹ́jì pẹ́ẹ́ pé àmì ẹja tó máa wọ́n ọlẹtọ bàbá wa ní ọ̀sẹ̀ rahmatullahi alayhi àwọn náà tó wá ní ọ̀sẹ̀ sí wọn wípé ìyẹn ní ọlọ́ọ̀bà lásán ó gbé yíṣù ọba ibi àwòrán bàbẹ́ yíò yá fún òun lórí alìmọ̀sẹ̀lẹ̀ tọ́yí alìmí a Yusuf ọlọ́wọ́ bá gbé abúrú ipò fún ọ̀rọ̀lù yóò ṣe wá rọ́lù bó ṣe ń sá lọ obìnrin yìí fa ó sáré ó ọpàdà sí ẹni tí wọ́n lọ pàdé ọ̀gá obìnrin ní ẹnu ọ̀nà ó wá sọ pé kọ́ọ̀lá máa jàzá òmìn àrọ́dà bí áhàdìkà súù níjọ́ sọ fọ́kọ̀ rẹ̀ nígbé ilẹ̀ sàn ẹni tó bá gbé bá burúrú ara ilé rẹ̀ ìyàwó ẹ̀ nílá àyíká áfìsẹ́mọ̀n àwọ̀dáàbùn alif àdúkà fi ìyẹlẹ́fẹ́ lérò jẹ́ wọ́n ní bàbájára ìlànìkẹ́dẹ̀ obìnrin yára lọ parọ́ annamuwaradata قد ما جزاء من أراد بأهل تسوء ولم تكن لن فعل بأهل تسوء ودوما نعم تدوية لها وتدوية له أيضا من الفعل قول قول قول قول ọ̀rọ̀ tó gbìnrin yìí sọ lásán yìí ó ti gbé kó pé Yusuf ò ṣe ó ti gbé kó pé obìnrin yẹn náà ṣe kí ni kò sàbúrú yẹn. فإنما النزاع عند الإرادة والمراودة wọ́n ní nǹkan tí wọ́n kàn ibi tí fàǹfà wà pé ó gbèrò rẹ̀ tó fẹ́ ṣe àjọ fẹ́ ṣe ìtọ́wà nìyàn. wọ́n ní ọ̀rọ̀ ọlọ́ba tó wá sọ قالت ما جزاء من أراد بأهلك إنه مطعم بين ذي يدل على عظم موقع السجن من ذوي الأحداث وني أنت قادر يستبدي ìfinisẹ́wọ̀n ẹ̀yìn ó máa ń wáyé o lọ́dọ̀ kí ni o dáwílì àfẹ́dá àwọn tí lágbára ni ayúsùpọ̀ wọn lẹ́pù bìláàdáàbì àti wọ́n ni ajá tí ó tẹ́sí wọ́n tún máa wọ́n bẹ́ẹ̀ ní kí ni o ìyá eléṣe lóru náà tó lè wáyé bẹ̀ nígbà tó sọ pé máa bá ti tẹ́wọ̀n á ti gẹ́ni á fi eléṣe lóru jẹ́ náà inú níta tó mú bí ayà yìí pé ó jẹ́ ọjọ́ ọdún sí ìlà àti ìǹtìfà ẹ̀rí lórí pé ọ lẹ́tọ̀ọ́ láti wá ràn lọ́wọ́ náà ìdojúkọ ẹni ó bá ṣàbòsí ìfijẹ́ ìfìyàjá lábòsí dìmísìlì fẹ́ẹ̀lì yìí pẹ̀lú tó bá ṣe irú sábàbòsí bá ṣe ẹni ó sì sìná ẹni ó jalè ẹni ó taburú kan lókèjì orúkọ ṣeun káwàá fi náà قول الله تعالى نعم وشهد شاهد من آلها نعم إنما قال من آلها ليكون أولى بالقبول في حق المرأة وني الله وبعض وشهد شاهد من آلها ẹni tó jẹ́ ìdè yusufu láti ní fámílì obìnrin yẹni ó lè bá yára accepted kí ó lè rí sí ó lè bá wà acceptable ká lè rí ìgbàwọlé ìdáná لأن الضاي ومن آل من يقول من أكذباء المرأة ومن آلها ألا يقبلها بالسوء والإضرار orí pé ara ilé ẹni ò ní orojọ́ أه. pani ó wá múnira wá bá ní ọ̀hún فالمقصود بذكر كون ذلك الرجل من أهلها تسمية قول ذلك الرجل kọ́rọ̀ yóò lè bá ọlọ́ni wà ṣáyídà ṣáyí ló mini àdìhà bọ́lọ́dẹ̀ ṣe ṣe nìyẹn nínú òdílé ìyàwó ọba iná náà إن كيف كيف جاز الجمع بين إن الذي هو للاستقبال وبين كان فالجواب لأن المعنى إن يعلم أنه إن, إن يعلم أنه كان قميصه قد ونحوه كقولك إن أحسنت إلي فقد أحسنت إليك من قبل لمن يتمن عليك بإحسان تريد إن تمن علي أم تن علي ọ̀rẹ́lẹ́ ti hàn sọ yìí ọ̀rọ̀ àwọn lọ́gọ́ ni pé wà ṣáìdà ṣáìdà ní àníhá in ká na kọmísùhù kúttán ní fóbòlì ọ̀sọ́jà pọ̀tù àwọ́ mẹ́lẹ̀kàzìrí ọ̀rọ̀ yìí tọ́ka lérí pé ààín hmm, àti káàní tó bá jọ pé ó bá jọ wípé tó bá jọ wípé ìǹkáàna ó ní àpòrò ti àjọra wọn ṣámsì òun lélẹ́ káàna ó ti wá síwájú mọ́jẹ̀mọ́ àti tó àwọn ẹni tó lè yé òun náà nìyí ó ní ẹjẹ̀wà ẹni pé ìyá àdámẹ́ òun pé tí ìbí kan ti wà ń bẹ̀rẹ̀ tí ìbí kan ó ti wà wájú níyẹn tó bá jọ wípé ó bá mọ̀ ó bẹ́ẹ̀ bí ilé mọ̀ anáwó káàna fọ̀mísù kó dán mẹ́rin gbogbo ibi láti wájú lásọ rẹ̀ yá pàṣọ́dà kọ́ obìnrin yẹn torí wọ́n wọ́n mìíràn kàbílì yusuf ní parọ́ so ní àti káàna yìí wọ́n sọ pé lè lọ àwọn onínáwó yẹn ẹ̀fẹ́lẹ̀ ẹni tí ó sọ pé ọlẹ́tọ̀ wípé a lè dájọ́ bìrì fọ́rọ́ yìí wípé tó dídé ẹ̀bá tí wọ́n gbòbí sí wòye òun ló ṣe nǹkan ọ̀rí náà ni wíwò yẹn wípé tó rẹ́ nígbà tí ìbùrà rẹ̀ bá ti ń pọ̀ tí nígbà tí ń lọ belebele tí ń náwó sókè tí ń náwó sílẹ̀ tí ó sáà tí gbà ọdún gbẹ̀yìn ó ti tàbùtínú kéèsì ọ̀rí náà nìyẹn Ayé àwọn tó rí pé kọ̀rọ̀yìn, a máa ń dájọ́ bí kọ̀rọ̀yìn nà níjọ́ mi. Wọ́n àmàrọ́dù wọ́n àlẹ́mẹ́ ti sí mẹ́lẹ̀ tàbí olùbẹ̀jìnà. Wọ́n ní táàmà mú àwọn sáfù fún adé ìjọ ẹgbẹ́ àmà àmì kan wá. Àmọ́ àní lè mú wá kílẹ̀lì. Àní lè mú wá ní kílẹ̀lì pé á fẹ́rí tí ìbá ti ń wulẹ̀ báyìí. Ó ti ní àbúrú kan tó fi kí sọ́rọ̀ tẹ́gbẹ́ kọ̀rọ̀ ìní àmọ́ tàwà rí igbámú àrígbámú òkèlẹ̀ tó wọ́n ní orú ilé iná ààrẹ fídẹ́ǹsì orúkọ̀rí náà كاللقطة والسيكة والوديعة نعم فالقضاء الجازمة ربما قامت